أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث الرحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم علمنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون احسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمه الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa ti òwúrọ̀ yìí tẹ̀síwájú nínú tẹ̀síwájú Al-Qur'an Al-Karim èyí tí a ń ṣe láyé alábàáṣẹ́ yìí a ṣì wà lórí báyà gbẹ̀yìn ní oṣù rọ́pù tàhírì àti wọ́n lórí pé àìsàn pípọ̀ Maryam ọmọ Imran àní ibn ishaq àti àwọn míì àwọn olùgbàwọ́ wípé ìyá Mariam ó lálàá lórí àwọn ẹyẹ èyí pé ẹyẹ àti àwọn ọmọ ẹ̀ tọ́mọ rẹ̀ fún ẹyẹ náà ló ń jẹ kó wá sí ọ̀rọ̀ tí ó ti pé èyí pé tóun náà fi máa kó máa rí ọmọ fún lóúnjẹ fún. kó wọn máa ọma ọmọ tọ́jú kó wọn máa rí ọmọ máa ti kẹ́ ẹ̀ ìdúró tó ti káwọ́ sókè bẹ́ẹ̀ náà wípé ìwọ ọlọ́wọ́ ọba mọ̀ ń jẹ́jẹ́ lọ fún ọpẹ́ tí o na fún mi lọ́mọ ọmọ náà màá kọ́ di ọmọ tí ó tí ọlọ́run gbàdúrà náà olóyún ó sì di ọmọ ṣùgbọ́n ọmọ ọkùnrin ní ẹ̀rọ̀tàn ọmọ obìnrin ló bí tó wá ń ọlọ́run mo pé mi kalẹ̀ láti máa ṣiṣẹ́ fún ìwọ ọlọ́run ọba ṣùgbọ́n mo dúpẹ́ fún ìwọ ọlọ́run ọba mo sì sọ lórúkọ Maria torí ìdí èyí gba ìbẹ́sùmọ́já lọ́wọ́ mi lórí pé ìwọ ni ọba ọlọ́run tó ń pè máa ń gbọ́ àdúrà ọgbọ́ ọba olùmọ̀ sí yọ. ọ̀nà yìí bíbí ní tí mo bí ìwọ ọlọ́run bá mi sọ kúrò níbi èsù ẹni ẹ̀kọ́. láti mọ́ bà ọlọ́run bá wá gba àdúrà rẹ̀ nígbà dáadáa ọmọ tó wá bí ó fún ní èso tọ́jà oní ìta ibnu Maryam. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn afọ àwọn wọ́n gbé ọmọ náà lọ sí mọ́kíláṣí lẹ́yìn ìgbà tí o ti fún lọ́yà wọ́n á fi fún àwọn àfáà tí wọ́n ń jókòó lọ mọ́kíláṣí tó ń ṣiṣẹ́ mọ́kíláṣí. bákan náà ọmọ aṣíwájú wọn ni nínú àwọn àfáà tó ń ṣiṣẹ́ ń bẹ̀ náà wọ́n bá bẹ̀rẹ̀ sí í fi ìbò èmi ní ń tọ́jú ẹ̀ èmi ní ń tọ́jú èmi ní ń tọ́jú ẹ̀ débi pé ó ti fà mí pọ̀ láàrin wọn. wọ́n wá díje ẹni tí ìdè bá mú oní ọ̀sẹ̀ tí wọ́n ní ọ̀sẹ̀. ní ìtọ́jú mọ́lá kọ́kọ́ tó wọ ní àsìkò náà sì ní omi àlejò ọlọ́run tí wọ́n ń tẹ̀lé tí wọ́n sì ń fi ìlànà kíra ọlọ́run náà fi ṣiṣẹ́ òní kọ́ wọn lẹ́kọ̀ọ́ òní fi ọlọ́run ọ̀rọ̀ yìí. ìdínà tọ́lọ̀ ni wàtàkọ́lẹ̀ ha sọ́tẹ̀ ìjà torí ìdí èyí bí ìdíje tí wọ́n já zakari ìyàlọ́ náà mú láti tọ́jú Maria. ṣùgbọ́n gbogbo ọba lọ́ba wọlé comedian oríṣiríṣi oúnjẹ ní mọ̀ ń bá pẹ̀lú ẹ̀ bí èké tí ó ti oúnjẹ pé ń fi tó lọ́dọ̀ wá. nígbà tó fi mẹ́ríà léèrè ó ní àtọ̀dọ́ náà wọ̀ta ní ti ń wá. eléyìí ló ní kóun náà bọ́wọ́ sókè pé ìwọ ọlọ́run ọba lónìí náà lọ́mọ. má jẹ́ kí n fi lé ayé rẹ̀ láì tọmọ lẹ́yìn. ọlọ́run wa fún ní èrò pé yọ lọ́mọláyé ṣùgbọ́n ń mà báwo lòun ti fẹ́ lẹ́yìn ti gbọ́ tán lẹ́yìn tó ti pé ìyàwó òun ti di àgbẹ̀ tí kì í eléyìí lọ́dọ̀ tó ń bá bá ẹ̀ ó fi ọmọ fún tọ́ Mariam nígbà tó wà ní mọ́síláṣí ìgbà míì a máa jáde ní àwọn àgbà tí ó bá ní ìkáàtà gẹ́gẹ́ bí ṣáyíbọ̀ á jáde kó ní mọ́síláṣí ó dìgbà tí ó bá mọ́ra nígbà míì tó bá ní ìkáàtà ìkáàtà ọmọ ènìyàn. lọ́wọ́ tó kò sáyè fún àwọn obìnrin nínú mọ́ṣáláṣí náà wọ́n padà sílé láti lọ sọ̀rọ̀ náà. Púpọ̀ wa àdìjọ́ kan, ó wà láàárín mọ́ṣáláṣí àti àyè tí máa ti jókòó láti sọ́tọ̀ sọ́lọ́wọ́. Lóhùn nìkan, wọ́n ní màláíkà ti dé ìbáyọ̀ sí. Bí ọkọ̀ yọ sí ìkọ̀wá ní fífa wọ́n wá sífà ènìyàn ní. ó wá ní sífà ènìyàn ní. ló wá ń sọ fún pé أعوذ بالرحمن منك إن كنت تقيا. Nítorí mo wá ìtọ̀ pẹ̀lú rẹ tó bá yẹ pé olùkáyọ̀ ọlọ́run ọba ní ọ́ tó yẹ kó wà níbi tí mo wà obìnrin ni mí ọkùnrin ni wọ́n mo sì dá wà ní ilé lóṣù oṣù náà wá síbi àyè tí mo wà ló wá ọba وتقول لي رفيق أوهما لو أن آه ملائكة جبريل أصفقي إنما أنا رسول ربك òjíṣẹ́ ọlọ́run ọba rẹ ni ní ní kìí ṣe èèyàn torí bí èyí màláìkà rẹ ni ọlọ́run rẹ ní sí ọyún bí áhàbà lẹ́kẹ̀ ìdáná ìgbàsí ìyá torí kí n fún ní ìró ẹ̀bùn ọlọ́run tó fún ọ ẹ̀bùn náà ṣe ṣe nǹkan ilé ayé ọmọ lọ́lọ́run ti fẹ́ fún ọ lẹ́bùn ọmọ táyì tó rí ọmọ tó pẹ́ni tó pé ọmọ tó mọ́ tí ò sí ẹ̀sẹ̀ pẹ̀lú ẹ̀. Mariam ó fi mọ̀ pẹ̀lú èrò tí màláìka ìgbòho lọ́wọ́ ń sọ pé قالت أنا يكون لي غلام ثم تفادي ما قالوا لمتفادي يوما ولم يمسكني بشر ولم أكن بغيا ọ̀nà tẹ́lẹ̀ yẹn máa ń gbà wọn náà òun ni tí ọmọ ènìyàn lọ́kùnrin tó bá fọwọ́ kàn. ẹ máa kejì kò sí ẹnìkan nínú ọmọ ẹ̀dá ènìyàn tó ti fọwọ́ kàn lórí. èmi kì í ṣe alágbèrè dépò pé ẹnìkan bá mi kàtó ìgbà wà sí máa. قال كذلك قال ربك

tí ò ní bàbá tí ò ní ìyá tó àmì lọ́wọ́ nǹkan ti ṣe fún gbogbo ọmọ ẹ̀dá ènìyàn lápáta gbogbo ilé ayé. Ìtọ́ni ti gbé lóòótọ́ ó kì í ṣe ẹni tó ń jẹ́ àgbèrè ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ọba ohun tí yóò jẹ́ mọ́mọ́sẹ̀ ni ohun tó ti rọrùn ní látọ̀dọ̀ ọlọ́run ọba torí kúdúrà ọlọ́run ọba àti ògbó rẹ̀. bákan náà ọmọ tó bí ìyá ọlọ́run fẹ́ ti ṣe àmì fún gbogbo ọmọ ìdè ènìyàn tó tún lè jẹ́ tó ń fi ògbó ọlọ́run ọba hàn nípa pé nǹkan ọlọ́run bá fẹ́ dá ọlọ́run a máa dá nǹkan bá wù. Adam láì ní bàbá láì ní ìyá àlẹ́ àti ó sì dá àwáwò láti agbára ànábì adam kò sì sí obìnrin tí ó ní ìbáṣepọ̀ láti dá àwáwò bákan náà lọ́nà fẹ́ dá ọmọ láti ara rẹ lé tí ò ní bàbá. Ẹ̀láìka Jibril ọba fẹ́ ẹ̀mí sí lára ó sì gbóyún lẹ́sẹ̀kẹsẹ̀ Mariam olóyún pẹ̀lú àlẹ́dẹ̀ ìgbà lẹ́yìn ìgbà tí màláìka ti dé ìfẹ́ ẹ̀mí sí lára. àwọn àwọn àpá wọ́n sọ pé màláìka ti fẹ́ ó fẹ́ agbọn lẹ́yìn níbi ẹ̀wú ọ̀rọ̀ rẹ̀ sísọ́kọ́sẹ́ yẹn ọwọ́ akọjá sí lára lẹ́nu pé òṣèlú ọwọ́ alóyún gẹ́gẹ́ bí àwọn obìnrin máa ti lóyún ṣùgbọ́n kò sí ìbápọ̀ kankan ìbáṣepọ̀ kankan ní ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا أتي مريم وما عمران ليه تصع ديري تصن تنم تصع أواسكي إمنيتي لارا من وعويني ó ti jẹ́ ní kí ó gba ọ̀rọ̀ ọlọ́run ọba ó sì gba kíra ọlọ́run ọba ọba gbọ́ tó ti sọ̀kalẹ̀ síwájú kí ọmọ rẹ̀ tó wáyé wàkàlẹ̀ nílẹ̀ nǹkan nìkan wọ́n jẹ́ obìnrin tí máa padà lọ sọ́dọ̀ ọlọ́run tí Mariam oyóde oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ni àwọn èèyàn ń sọ gbogbo bí wọ́n ọ̀rọ̀ Mariam ni wọ́n sọ gbogbo omi tó bá ti pélé jù mẹ́ta ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n sọ àwọn tí wọ́n máa sọ nípa ọ̀bàjẹ́ àwọn tí wọ́n máa sọ nípa ọ̀yẹ̀yẹ́ ó wá di ohun tó jẹ́ nǹkan ọ̀bàlójẹ́ kan lọ́rọ̀ òbí tó bí. eléyìí ló kà tó di pé ó pa dandan ó kúrò ní ààrẹ ìlú lọ ìlú níbi tí òfin ní máa rẹ́ nìkan kan títí ọlọ́run ọba yóò ti ṣe kí yóò ti fi lọ. tọ́ nígbà tí àsìkò dé àwọn ènìyàn wọ́n ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ àwọn ènìyàn. wọ́n ṣe oríṣiríṣi ìbéèrè báwo lèyẹn ti di lóyún láì jẹ́ pé ọkùnrin fara sí i ìdí inú tó ti jẹ́ pé Mariam náà kú rẹ̀ ọ̀rọ̀ náà kó wọ́n kú síwájú àsìkò náà nígbà tó wá bẹ̀rẹ̀ sí gbọ́ pé ọmọ ń bọ̀ wá ọlọ́run ti wá فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا lábẹ́ ẹbí tó kò kalẹ̀ sí tó ti rẹ̀ láti wá ipò sí ibi náà ibẹ̀ náà ni àsìkò tó ọba gbọ́ ìpè láti ọ̀dọ̀ ọlọ́run ọba ìpè má banújẹ́ ọlọ́run ọba ti ṣe ẹni fún ọ lábẹ́ ẹbí tó wà. وهد إليك بجذع النخلة تساقط عليك رطبا جريا تغني بكاتا تجيجي فرولا فوق ìtùnú ọ̀rọ̀ àmì àwọn adẹ́bínú èyí tó dá tọ́jọ́ ẹgbẹ́ rúkúbà èyí pé èyí tí ò tí ì di gbígbẹ tó tutù yọ ọmọ ẹja bọ́ látòrí ìṣú náà máa jẹ nínú ẹ̀ omi náà ní láti ní kọ́kẹ́yọ lábẹ́ ẹ̀sẹ̀ rẹ̀ omi náà máa lò nínú ẹ̀kọ́ máa mu torí di èyí kan kú ní wọ́ṣọ̀rọ̀ jẹ́ kó mu wọ́kọ́ bu ìhà ìlera. kọ́ jẹ́ kí ìgbàkúgbà ni ọ sọ ó dé bá ọ ọmọ tó bí nǹkan máa jẹ́ ọmọ tí ọmọ ọ̀pọ̀ ọ̀nú. فإما ترين من البشر أحدا bàbá wa di pé ẹnì kọ́ ọ̀kan tí bá wá kú nínú àwọn èèyàn aráàlú nínú ní fana ní ìkẹ́kù màlìyà ọmọ rẹ̀ sí ìyá gbogbo ẹni ọba bọ̀ sọ̀rọ̀ sọ fún wọn pé èmi ti jẹ́jẹ́ tọ́lọ̀ pé lónìí o èmi bá ẹ̀gẹ́ ènìyàn kan sọ̀rọ̀ ààwẹ̀ àìsọ̀rọ̀ ni mò ń gbà eré wọn nínú sírọ̀tì lọ́rẹ̀ ọlọ́run ọba ó kọ́ Mariam nígbà tí àwọn èèyàn bá ti léèrè nípa ọmọ rẹ̀ kí ni tí ó sọ wọ́n sọ fún wọn pé èmi ò ní bẹ́ẹ̀ kẹsàn wọ́n bá fọ́rọ̀ ọmọ ọwọ́ òun ni fún ti léèrè nígbà tí ó sì ní ìgbàgbọ́ sí àdéhùn ọlọ́run ọba àti gbogbo àwọn nǹkan tó lọ́wọ́ ọba ti ti kọ́ ọwọ́ agbọ́kànlé ọlọ́run kọ̀bẹ̀rù mọ́ bẹ́ẹ̀ ni ojú òsì mọ́. nígbà wa wọ̀ ní àwọn èèyàn rẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí wọ́n ń fi ìkórira wọ́n fi ń wò ó torí tí ó pé wá ọlọ́ni fàátàtí ìkọ́ọ̀mà ha tẹ́kìnìlò ọba wá sí ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ ó pọ̀ mọ̀dání قالوا يا مريم لقد جئت شيئا فريدا ومريم إن تسكنوا بها قلت بدعني لرب قلت رب قلت رب يا أخت هارون ما كان أبوك امرأة سوء ما كان أبوك امرأة سوء وما كانت أمك بغيا وما يا هارون لبلوك ضموا àmọ́ bàbá rẹ̀ ló ní wà bú àti mọ̀ ìyá rẹ̀ ní ojúṣekúṣe níbo wá ní ìwọ́n ti ní ìṣẹ́ nígbà tí ó gbọ́ ọ̀rọ̀ yìí ó ní pé àsìkò tó fóun bá ti ọlọ́wọ́ bá fẹ́ fa àṣà ọ̀sìn lẹ́yìn lọ́ba ni wọ́n sọ̀rọ̀ ìpínlẹ̀ bá fẹ́ gbọ́rọ̀ rẹ̀ ọmọ tẹ́ ìbàṣọ ni. àìsàkùlùbù minhum ayò káàkiri wọn yóò tẹ́lẹ̀ mú fẹ́tìlà àbọ̀dé. ó ń kọ́ fún ẹ pé ọmọ tó ń gbé dání tó ń sì ń fún lọ́yọ̀ lọ ọmọ kékeré ń dání tó fi léèrè yọ̀ọ̀dà wọn lóko eléyìí wá sí ìṣe ìmọ̀ tí ń sọ pé kẹ́yìfà kọ́ọ́lù kẹ́yìfà ló kọ́ọ̀lù mọ̀mọ́tánà tó náà báwo láti bá ọmọ kékeré tí ò tí ì gbọ́n ọmọ tó ń tẹ̀sẹ̀ ń fún lọ́mú ọmọ òkúrò báwo láti bá sọ̀rọ̀. àyíké pàtàkì ìlà tí ń jẹ wá àlà sọ̀dẹ̀ kó ló ti fẹ́ dá wa lò láyé àpè àlùkìkọ́ kò tí ì gbọ́n ọmọ tí ń dọ̀rọ̀. وهو مع ذلك رضيت المال كنت فيه وما فكت الكل يعني وأولئك ظهرت المعجزة الإلهية نزالين موجزة نوغا موجزة وأنتق الله عيسى بين دافع ويذكر أنه آية من الله لولا بانيكي عن نبيه ثاني كيرينا خصوصا تورياتي تورياتي سيأتيها آية الله وبارك bákan náà kó ti fẹ́ di ìyá ẹ̀ nípa pé ìyá òun o kìí ṣe oníṣẹ́kùsù. so gbogbo àwọn accusation tí wọ́n ṣe pẹ̀lú ẹ̀yà àfihàn lè mọ̀ pé òdòdó kọ́ ọlọ́run bá ní kọ́ọ̀dà ilé abdullah lọ́mọ bá dáhùn pé èmi ò ẹrú ọlọ́run ọ̀dà ni mímí. àtàrí ẹ̀kìtà ọlọ́run ọba kó lè ní bíra tí ti kọ́ yín wàjà ara ẹ̀yìn nàìjíríà bẹ́ẹ̀ ló ti ṣe ní lànà yìí láti kékeré lọ́lọ́run ọba ní kọ́sọ̀rọ̀ báyìí. èyí pé àti kékeré lọ́lọ́run ọba ti yàn lànà ni ọlọ́run ọba kó mi ní kíra àwọn jàhálà ní ìrọ̀lẹ́ ìyá bẹ́ẹ̀ ló ti tèmi náà lọ́dí ọlọ́ wàjàhálà ní mubarakan ẹ̀yìnà máa kúlù ọlọ́run tèmi ní olóore ọmọ alálùbáríkà tí àlùbáríkà rẹ̀ pọ̀ tó gbó àyíká yìí tí mo bá wà àlùbáríkà ní bẹ́ẹ̀ وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا ولو في أقتلتني wípé kí n mójútó ìrun kíkí àti bàtà yíyọ lópin ìgbà tí n bá wà láyé. wà bá rọ̀ bí wà nídà sí i nínú àwọn àṣẹ tọ́lọ̀ ń pa ní òní kí n tẹ̀lé àti àṣẹ òbí ìyá mi kí n tọ́jú ẹ̀ kí n tẹ̀lé àṣẹ rẹ̀ wà lẹ́nu yẹ̀dá ní gbàtàrà ìṣàkíyà ọlọ́run ọba ò ṣe mí ní onígbèéraga bẹ́ẹ̀ sì ni kò ṣe mí ní kòkòkì ẹni rí lọ́lọ́run ọba ṣe mí. والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا àlàáfíà ni fún mi ní ọjọ́ tí a bí mi àlàáfíà ni fún mi lọ ní ọjọ́ tí mo máa kú àti ọlọ́jọ́ tí ọlọ́run gbèrè dìde eléyìí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Mariam àti bí ọlọ́run ọba ti kó yọ nínú accusation àwọn èèyàn rẹ̀. láì sí èméjì eléyìí àfihàn tí ò sí ìrújú bẹ́ẹ̀ ń bẹ̀ nípa bóun àti bí ànábì Ìsá báwo ni Mariam ti lóyún rẹ̀ eléyìí fi hàn pé ànábì Ìsá ẹ̀dá ọlọ́run ọba ni ẹrú ẹ̀ ní gẹ́gẹ́ bí àwọn ẹ̀dá yòókù bá a ti dá ànábì Adam láì ní bàbá àtìyá bá ti dá àwòrán láì níyà bẹ́ẹ̀ náà dáadáa Mariam láì níyà láì ní bàbá àtìyá tó gbogbo àwọn ọ̀nà téèyàn máa gbà wáyé pátá ó ní ọlọ́run ti mú àtòjì jẹ ìwà dá ẹ̀dá tí ò sí olùkókù tí ẹ̀dá máa fi máa ṣe ìdílébù pé ọlọ́run ò ní agbára ò ní òkú láti lè ṣe nǹkan báyìí kò sí ń tọ́lọ̀ ọ̀rọ̀ òun ṣe. ọlọ́run bá wá fún wa ní ìròyìn ìyẹpẹ ẹnu àwọn ènìyàn lásìkò náà àtàwọn tó wá lẹ́yìn wọn nípa ọ̀rọ̀ Ìsá ọmọ Maryam alayhi as-salatu was-salam ọlọ́ni fàkítàlẹ̀fà àzáàbù ní lẹ́yìn rẹ̀ nínú àwọn ọjọ́ rẹ̀ lẹ́yìn wọn wọ́n á bẹ̀rẹ̀ sí í ṣe ìyapa inú فويل للذين كفروا من مشهد يوم عظيم ọlọ́run ní ègbé òní fún àwọn tí wọ́n kọ́tọ́ lọ́wọ́ ọba ní ọjọ́ ńlá náà eré ilẹ̀ mùsùlùmí Mariam lọ́wọ́ àlàyé yìí ni pé àwọn èèyàn wọ́n pín sí mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ nípa bíbí àlẹ́bí ìta àti ìyá rẹ̀ Mariam nínú wọn mọ̀nkọ́lẹ̀ ìnáwó wọ́lá ìgbàlíyà àwọn kan ní wọn ní àwọn bàlú Israel wọ́n ní ọmọ jùlọ ni èyí tó ọmọ tó ń bí níbi àgbèrè wọ́n tẹ̀mọ́tò àlàkùkùrì yìí wọ́n rìn lẹ́yìn àwọn eléyìí wọ́n kọ̀ nínú láti kọ́tọ̀ náà àti ọ̀tá tí wọ́n gbógun ti Mariam àti ọmọ rẹ̀ àlẹ́bí Isa àlẹ́yìn masalatu ọ̀sẹ̀ náà wọ́n ìyá àbòdì náà àwọn ará kejì nínú wọn kọ́ la wúwa ìfúnná náà tààlà máa wà ìbáyìí ká olúwa ìfẹ̀lú rọ nínú wọn àwọn tí wọ́n sọ pé ọmọ ọlọ́run ni ọlọ́run ọba ó tóbi ó gbọ̀ngbọ́n bùkátì pé ó fi mọ̀ lọ. nínú àwọn ẹ̀sọ́ kẹta àwọn ni olùgbàgbọ́ àwọn tí wọ́n gbàgbọ́ yìí wọ́n lè wú Abdullahi wa Rasuluhu wípé ẹrú ọlọ́run ọba ni òbísí ọlọ́run ọba ni wọ́n lo àmẹ́tì yìí ọmọ ẹrú ọlọ́run ọba wà tẹ́lẹ̀ mẹ́tìwó àlùkọ́ra àdà mẹ́rìàm kẹ́límọ̀ ọlọ́run ọba ni tó fẹ́ sára mẹ́rìàm albatul alabra ọba ah, mẹ́rìàm tó jẹ́ virgin ẹni tí ọkùnrin ọ̀pọ̀ wọ́pẹ̀ yìí àlàáfíì olójútì ẹni tó lójútì ọ̀pọ̀ ìyọ̀rọ̀ ẹ̀nìkan mọ́. eré ó ní àwọn onígbàgbọ́ ní ìgbàgbọ́ sí torí pé ọlọ́run ọba tó bá fẹ́ ṣe nǹkan ìnáma yàkúlù lọ́hùn kún fàyàkúlù ó ní kálímà sí àrùsọ̀rọ̀ ìbáraẹni ọlọ́run ní kó jẹ́ bẹ́ẹ̀ ó sì jẹ́ àwọn èyí nínú àwọn mùmìnì àwọn ni àwọn tí tí wọ́n sọrí ire lójọ́ gbèdé àìsèyàmà àwọn sì ní ọlọ́run ọ̀rọ̀ wọn lọ́wọ́ nílẹ̀ ayé torí pé àwọn ẹ̀jọ́ yòókù wọ́n dìtẹ̀ máa lẹ́bi ìka àti ọmọ rẹ̀ àti ìyá rẹ̀ gbọ́dọ̀ débi pé wọ́n pèrò láti pa torí ìdí ẹ̀ ni wọ́n fi pé àwọn ti máa àgbélébù léètò ọlọ́run ọba kó yọ kúrò níbi tí wọ́n gbèrò ọ̀tọ̀ ni tí wọ́n ọ̀tọ̀ ni ẹni táwọn rò pé òun làwọn so má gbélébù ṣùgbọ́n ọlọ́run ní bẹ́ẹ̀ kọ́ ìpè ẹlòmíì wọn so má gbélébù rọ́pò àlẹ́bí ìsàkùn báwọn rò pé bọ́yọ̀ wò lè. nínú àwọn ọlá àti àjùlọ tí ọlọ́run fún arábìnrin yìí tí ọlọ́run kalẹ̀ gbà láti pé yóò di àtẹ̀lé yìí sáré ìmọ̀tẹ́lá ìmọ̀tẹ́lá. alákọ̀ọ́kọ́ nú ẹ̀ pé nìmọ̀káyìrì nìkan ẹ̀ ààrẹ ni ó wà nínú àwọn obìnrin kan lóore jù ní ayé. mubashiratu bil janna ó wà nínú àwọn obìnrin tá a fún ní ìròyìn pé wọ́n wà àlùjẹ́nà tí wọ́n kò tó tó kú wọ́n wà lé ayé wọ́n sì ti mọ̀ ètò ọmọ àlùjẹ́nà náà wọ́n. ẹlẹ́ẹ̀kẹta nínú ìdíkà ìlà àti ìkòlé náà wọ́n wà nínú àwọn obìnrin tí wọ́n pé pérépéré tí ò sí àléébù kan ti lọ ọmọ pẹ̀lú wọn. ẹlẹ́ẹ̀kẹrin ṣàrọ́pàá ọgbà wà á àjẹwàjẹ́lì bí Ìsá bìnnú Mariam ọlọ́wọ́ bá sàpẹ́lẹ̀ rẹ̀ pẹ̀lú pé ànábì Ìsá ọmọ Mariam yóò tara rẹ̀ jáde. ẹlẹ́ẹ̀karùn-ún أما الله سبحانه وتعالى أعادها وابنها من الشيطان الرجيم فلو وضع وضع نفيولا ó sọ òun àtọmọ rẹ̀ kúrò níbi ìfọwọ́ba èsù ẹni ìgbé ẹlẹ́ẹ̀kẹfà استقاها الله وطهرها من بين نساء العالمين ọlọ́run ọba ta lẹ́tà ọjà yẹn rí ó sì fọ́nà kúrò níbi gbogbo ìdọ̀tí àti ẹ̀gbin nínú àwọn obìnrin àgbáyé ẹlẹ́ẹ̀keje awúhà lọ́wọ́ ilé ìhà wọ́n ẹ̀yẹ́dà ha bí mọ̀kùnmọ́ ọlọ́run ọba ó fi wá ìgbìn èyí ni pé ọlọ́run ọba ó rán ìránṣẹ́ sí lọ́nà wà fún un bẹ́ẹ̀ sì ni ó ké lẹ́yìn pẹ̀lú àwọn kàrámà nínú rẹ̀ ni pé káàmẹ́ta sí ha fáàkì àtọ̀fẹ́ bí ṣìkà ó ní pé àwọn nǹkan àbádọ̀ àwọn fruit léè tá a lẹ́rùn òní wákú lásìkò òṣùpá àwọn nǹkan ọ̀gbádùn àwọn fruit tá a máa rí lásìkò òjò òní ń wá pẹ̀lú lásìkò ẹ̀rọ eléyìí àjùlọ ni ọlọ́run ọba fún un ẹlẹ́ẹ̀kẹjọ àwọn àmọ́rùn sàárà ìlú ìhà ọlọ́run bá ti wá yìí fún un ẹlẹ́ẹ̀kẹsàn ọlọ́run ti lẹ́yìn pẹ̀lú kàràmẹ́ àwọn kàràmọ́ oríṣiríṣi wọ́pọ̀ wàhálà ṣùgbọ́n níparí ìbéèrè tí ànábì ìsá tó ná ànábì àrò àpọ̀ Maryam ìyá ànábì ìsá tánàbì ló ná torí pé nínú àwọn ọ̀rọ̀ wa ní ìsìn a ọlọ́run bá ti wá ìsìn tó a jẹ́ pé ọlọ́run bá ti wá ìsìn yóò jẹ́ ànábì obìnrin pọ̀ Maryam ìyá àlẹ́bí ìsáàtì ìfẹ́ àlẹ́bí tó ń ti pé ọlọ́run ọba ọba àlejò ọlá ọ̀rọ̀ màláìka Jibril sí tó sì wá bá ní súra ọ̀dọ́mọkùnrin tó sì jíṣẹ́ sí ọlọ́run ọba paláṣẹ láti jíṣẹ́ tí ọlọ́run sì tó ké lẹ́yìn pẹ̀lú mọ́ọ́dígà ọ̀rọ̀ tó yẹn dúró pé gbogbo àwọn nǹkan tí ọlọ́run ọba fẹ́ fi dá ó dá lọ́lá àdúgbò ìsẹ̀yìn. gbogbo tí ọlọ́run ọba ti fún ó ti fún torí àmẹ́bí ìsẹ̀yìn ọmọ rẹ̀ torí pé ọlọ́run fẹ́ fi ògo rẹ̀ hàn láyé wípé bóun ti dá àádọ́ láì níyàá. láì ní bàbá tó ti dá àwa ò láì níyà òun náà lè dá ènìyàn kúmá tí ó sì ní bàbá ìdí ìwọ̀n tọ́lọ̀ ti kò dá àmọ́bí yìí ká lọ́nà yìí bẹ́ẹ̀ sì ni ó ní àjùlọ lórí àwọn obìnrin yòókù gẹ́gẹ́ bí ó ti wá láti ọ̀dọ̀ àlejò Muhammad sallallahu alaihi wa sallam nínú àwọn hadith èyí tá tàbí wọn. ọlọ́wọ́ bá ó sì tọ́sọ́nà ẹ̀sìn islam ọlọ́ni wọ́n máa àwùsọ́lùmọ̀ sọ́bùlọ̀kà ìlà ìgbàdán lóṣì ìrètò kò sí ẹnì kankan tá a síwájú rẹ̀ àyàfi kọjá ọkùnrin tá a máa fi wá àyè fún fẹ́tàlù ahmed zikri nǹkan tó ń bá àtàlù látàlù torí díẹ̀ ẹ fi àwọn tí wọ́n ti kọjá tí wọ́n sì ní gbé ọlọ́run ọba lọ́wọ́ torí tí wọ́n lè ṣe ìrántí fún yín pé lóòótọ́ lóòótọ́ àwọn àlẹ́bí ọlọ́run ọba ọkùnrin náà wọ́n máa wá kó sóbèrè rẹ̀. Allahu a'lam eléyìí ni ibi tí a ó ti dúró lórí Suratul Tahrim. Ah, torí àdéhùn tí a kà sẹ́yìn wípé àwọn ọkùnrin tí wọ́n pé pérépéré wọ́n pọ̀ ṣùgbọ́n òṣèlú tó pé mú àwọn obìnrin ju obìnrin mẹ́ta lọ àwọn obìnrin mẹ́rin lọ́mọdé ayé àlẹ́bí sọ pé àásìá ìyàwó fìràwùn àti Maryam ọmọ Imran àti Khadija bíntu Khuwaylid ìyàwó àlẹ́bí sallallahu alaihi wa sallam àti Fátímà ọmọ àlẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam tó torí àti pé àdéhìí yìí insha Allah ta'ala àwọn ọjọ́ tí ó wà ní tébùl láti fún wa ní sàárì àwọn obìnrin tó pé méjì lókù torí àti pé justice fún àwọn obìnrin ọ̀hún tí ó ti fẹ́ àwọn ti lé aṣíwájú àwọn obìnrin jọ ti gbà ìṣèhámọ̀ nínú ọgbà ìjẹ́nà wọ́n lọ àwọn àgbẹ̀. Súra tó tẹ̀lé súra yìí, òun súra tó mú àbí súra tó tàbá. Súra tó tàbá àbí súra tó mú. Ó wà àwọn súra. موفق على اطاعه النبي صلى الله عليه وسلم لما مكة. بان سوره يميع ورقه توقع لا تعتق على النبي صلى الله عليه وسلم. اذا جاب يعني في صالين وسراري تسير يعتني تسمى تبارك وانقني سوره التبارك. وتما قني سوره المانعه. المانعه. بل وطمأنيني المنجية وطمأنيني المجادلة أول قريب هو أن يؤديك النبي صلى الله عليه وسلم أقطع النوات إيتي أقبراني كم ونوثير عليك نفسي ودور عبد الله أمام المسعود وإن كنا نسميها في عهد رسول الله صلى الله عليه وسلم المانعة قولي ليا كتابك فلم أعمل في سورة الملك عمل مني المانعة المانعة قولي قولي يوم أنت فين بيا kúrò níbi gbogbo aburú tí ò ní jẹ́ káburú kankan ọ̀fẹ́ yìí ó ní ìtumọ̀ àlùmáàlìà. bẹ́ẹ̀ sì ni imam àtìrìmìbí nínú tírà rẹ̀ náà àtàwọn míì وسيتواروا على سيد عبد الله ومع عباس سلطتين ضرب بعض أصحاب النبي صلى الله عليه وسلم قضاءه على قبر وهو لا يحسب أنه قبر وكانوا وكابع النبي صلى الله عليه وسلم وكان تسل لا تشتني لا توا بوكي تشتني هو ديتنسي لوري كبر يعني ṣùgbọ́n kọ̀ mọ̀ pé kábà ni kò mọ̀ pé fàárì nígbà tó wá dé náà tó fi ẹ̀gbẹ́ lélẹ̀ tí ń gba tẹ́bùn lọ́wọ́ ń gbọ́ nínú kàrí ọ̀hún. فإذا فيه إنسان يقرأ سورة التبارك lọ́ba gbọ́ nínú rẹ̀ ẹnìkan tó ń ka súrọ́tù tàbára alẹ́bí ìdíyẹ́bí nìmú hátà ọ̀fánàrà ọkà láti bẹ̀rẹ̀ tí kí ó fi ká parí eléyìí wá ó ṣe nǹkan ìmọ̀ fún lọ́wọ́ akátẹ́ǹtì ẹ̀ kú ìgbà yẹn ló tó mọ̀ pé orí ìtàrí ìròyìn tẹ́ tẹ́ǹtì òun sí. لضواب عليه صلى الله عليه وسلم وقلت يا رسول الله إني ضربت جناء عبائي على قبر يقول مكان كان في نصور خبر نوري ساري وأنا لا احسب إني ومكت عليه نور فإذا فيه إنسان يقرأ سورة تبارك مبابا كان كان سورة تبارك الملك الذي بيده النور حتى ختمها títí ó fi ká parí ó ní ní anẹ́fà sọ́làmà sọ wípé yíyàl mẹ́rìnà yíyàl múndìyà tùǹdí ìlú àgbàdo kan wípé tàbáraka yẹ ó ní àlùmẹ́rìnà tí ó mọ̀ tí ó tí ò ní jẹ́ kí aburú kankan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ sì ni àlùmúndìyà èyí tí yóò ṣe ìwẹ̀ kúrò nínú ìjìyà tó wà nínú kábẹ̀. èyí ni pé tàbáraka yẹn yóò yóò yóò di sẹ́ǹdẹ̀ kúrò níbi ìjìyà kábẹ̀. bó tilẹ̀ jẹ́ pé àdéhìí sẹ́kùn àlùbárí ó ní bọ́ọ̀ì àdéhìí tó lẹ́nu ṣùgbọ́n èyí tí ó wà ọ̀tẹ́ńtì ìlú ẹ̀rẹ́ ni ní ẹ̀lùbẹ́ẹ̀lì àti ọ̀rọ̀ tí a lè sọ fún pé tí wọ́n ti tẹ̀lá ó ní àlùmáyà ó máa ń sọ̀rọ̀ sí òun ní gbogbo àgbáyé. bákan náà a tún gbà wá láti ọ̀dọ̀ ìgbà àbá kọ́ọ̀lá ni wọ́n ṣẹlẹ̀ kí ìgbà àbá ń sọ fún arákùnrin kan على أطرفك بحديث تفرح به كيلو ده كيلو àbí kí n sọ ọ̀rọ̀ kan fún ọ tí ó dùnmọ́ nú ọ̀là bàrà yá àbà àbà yá àbà àbà oníbẹ̀rẹ̀ ni sọ ọ̀rọ̀ náà fún mi sínú òmìnirin wọ àbà يرحمك الله قال اقرأ تبارك الذي بيده الملك فاحفظها أنما كسورة تبارك قوتها سوري وعلمها الأهل أهلك kó kọ́ àwọn ìyáàlì rẹ àwọn ará ilé rẹ alásùmọ̀ rẹ wàjà ní àwọn àti àti gbogbo àwọn ọmọ rẹ wàtìbíánàkà wàtìbíánà bẹ́ẹ̀kì àti àwọn ọmọ tí wọ́n àti àwọn ọmọ nínú ilé rẹ wọ́n jẹ ìrọ́ọ̀nì bẹ́ẹ̀ làwọn alámúlétì rẹ kọ̀ọ̀kan wọn. فإنها منجية torí pé a máa jẹ́ kí a máa kóyàn yọ níbi gbogbo aburú wàyí al-mujadala yóò sì wá láti gbèyàn jà lóòótọ́ gbẹ̀gbẹ̀ al-qiyama tujadilu wa tukhasimu yawma al-qiyama inda rabbiha li tariqiha yóò wá láti gbé ẹnì tí ń jà tí ń kà yóò wá gbé ń jà lọ́dọ̀ ọlọ́run ní ìjọ gbẹ̀lẹ̀ àti àná. وتطلب إلى ربها أن ينجيه من النار yóò tọrọ pé kí ọlọ́run ọba tó kó wọn kó níbi ìyá náà إذا كانت في زوجه tó bá yẹ pé tàbáraka ọ wà nínú ọkọ rẹ̀ yẹn pé ọ hà sórí tó ti mú un lò tó fi ń ṣiṣẹ́ wọ́n yóò dín ìlú náà òbí ha ọlọ́run ọba yóò ti sọ kúrò ní àbádọ̀ kọ́bù níbi ìjìyà tí ń bẹ nínú kábà قال ابن عباس ابن عباس بطيء قال رسول الله صلى الله عليه وسلم عن ابن عمر صلى الله عليه وسلم قلت بطيء وددت انها في قلب كل انسان من امتي إذا أمي ما تبقى لكان يوعى أمامي ونوعها súrọ́tù sàbára tàbí ó sì máa kà á. ìdí ló tó fi jẹ́ pé ó wà nínú ìfẹ́sí àwọn àfà àtàwọn sẹ́lẹ̀ wọn a máa ka síwájú sí ó tó sùn lálẹ́. àwọn àyàwá àbí àdìsí wa tó ń fi ọlá súrà yìí hàn tó pọ̀ lẹ́yìn àwọn ìta àti sọ lẹ́yìn nínú rẹ̀ àdéhìí kan wà nù Ibn Majah àti Tirmidhi àti Nasa'i tí a gbà wọn láti ọ̀dọ̀ Abu Hurairah láti ọ̀dọ̀ Nabi sallallahu alaihi wa sallam tó sọ pé inna suratan min al-Qur'an salatuna aya sura kan bẹ nínú al-Qur'an ọgbọ̀n aya ló ní شفعت لرجل حتى غفر له ó ó sì pẹ̀ fún arákùnrin kan títí ọlọ́wọ́ bá ti dárí jù وهي سورة تبارك الذي بيده الملك قل لي سورة تبارك الذي بيده الملك وني حديث هي حديث حسن حديث كذلك لا نعم، سورة يوسف عليه ليس سورة المؤمنون في وجه سورة الحاقة من سورة òkú sọ̀kalẹ̀. Àwọn ayà tó wà ní ó ní àyà ọgbọ̀n àyà ó lé àyà kan nínú mùsàfù tó ń tẹ̀lé mọ́ta ṣùgbọ́n àwọn mùsàfù yòókù ọgbọ̀n àyà gẹ́gẹ́ ni. àkọsẹ́yìn pé nínú àwọn orúkọ rẹ̀ almania nínú àwọn orúkọ rẹ̀ almosiya nínú àwọn orúkọ rẹ̀ alwaqi'a àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni almujadala munasaba aya yìí pẹ̀lú àbí súra yìí pẹ̀lú súra tí a wọ́n fẹ́ jọra wọn ní agbọn méjì ni alákọ̀ọ́kọ́ nú ẹ̀ generally ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ specifically àbí specially ní ọmọ bí máa ti sọ́jọ́ ilé ìbáyé ṣùgbọ́n ó láti sọ ètò gbogbo abẹ́ àwọn àti pẹ̀lú. ó ní pé súrà yìí ó ń ń rinlẹ̀ ohun tí ó ti kọjá nínú súrà tó àtàrí lápapọ̀. súrà tó kọjá súrà tó tàrí. nínú àwọn nǹkan tó bínú wọn ni ògo ọlọ́run ọba àti agbára rẹ̀ àti ìsọ́ tọ́sọ́ ànábì rẹ̀ níbi mẹ́kìrì àwọn ìyàwó méjì nínú àwọn ìyàwó ẹ̀. bẹ́ẹ̀ sì ni súra yìí wọ́n ń ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ògbó ọlọ́run ọba lórí àwọn ẹ̀dá àti àwọn ẹ̀dá míì tọ́lọ̀ ń dá wípé ọlọ́run ọba ológun lè ṣe lórí gbogbo nǹkan rẹ̀. ṣùgbọ́n níbi agbọn èyí tó jẹ́ pàtó pàápàá ó ní pé sórọ́tù sàárì ó ti àpèjúwe méjì àpèjúwe alákọ̀ọ́kọ́. onu ni àpèjúwe àwọn tí wọ́n wà lábẹ́ kèké rí àbí wọ́n wà lábẹ́ múmìnì tí wọ́n bá múmìnì gbé tó ti jẹ́ pé kèké rí àwọn múmìnì tí wọ́n bá ń jẹ tí wọ́n bá mú kò ṣe wọ́n láǹfààní torí ibi ìkùsí tí ó fèèyàn láǹfààní ju iṣẹ́ tó bá ṣe lọ. bẹ́ẹ̀ ni fẹ́ẹ́ tó kẹfẹ́ rí ọkọ rẹ̀ ṣùgbọ́n òun gbọ́ ọlọ́run ọba gbọ́ kẹfẹ́ rí tọkọ rẹ̀ kọjẹ́ kọjẹ́ pé òun náà di kẹfẹ́ rí ẹni ẹ̀kọ́ lọ́dọ̀ ọlọ́run ọba so nígbà tó ẹ̀kọ́ gbọ́ ọlọ́run ọba gbọ́ òsì tẹ́ rí so òun wà ìfẹ́ náà léè tó ń jẹ pé ọkọ rẹ̀ ọwọ́ náà èyí tó kẹ́yìn rẹ̀ náà ni àpèjúwe Mariam ọmọ Imran ìyá àmẹ́bí ìfúnṣà. eléyìí náà ó ń fi ògo ọlọ́run ọba hàn wípé ọlọ́run ọba ológo lè ṣe ni lórí gbogbo nǹkan. قال طلبي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسين ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير قال لي تبارك الذي biyadihi al وهو على كل شيء قدير مما qadir في ọlọ́run ọba títóbi rẹ̀ ọba tí ìjọba ń bẹ lọ́wọ́ ẹ̀ ìjọba gbogbo nǹkan ọwọ́ rẹ̀ lọ́wọ́ wa huwa ala kulli shay'in òun ni ológo lè ṣe lórí gbogbo nǹkan àfáà onímọ̀ yẹn karọ́. قل فكافر خير الله وبره على جميع خلقه ẹni pé oore ọlọ́run ọba pọ̀ lórí àwọn ẹrú ẹ̀ bẹ́ẹ̀ sì ni ọlá rẹ̀ náà pọ̀ lórí gbogbo àwọn ẹ̀dá ẹ̀ alẹ́rìí ibi yẹ́rì ìmúlùkù dúnìá wà láàfẹ̀rọ̀ wọ́n tún sọ nílùú náà ọba tí ìjọba ilé ayé àtijọba ọ̀run àti ìdarí wọn àwọn méjèèjì pátá ti ń bẹ lọ́wọ́ rẹ̀ náà fíbùn sí àmùrù àtẹ rẹ̀ òní ń ṣiṣẹ́ lórí ilẹ̀ wọ́n kọ̀ bọ́ òkú ìdájọ́ rẹ̀ olóhùn ṣiṣẹ́ lórí àwọn méjèèjì wọ̀húwà àdàkùnlù ṣe ń kọ̀dùnú ọlọ́run ọba náà olóògbèdè ṣe lórí gbogbo ìṣẹ̀lẹ̀ àfáàní ìsàfáàdù nínú àyà ثبوت صفة اليد لله سبحانه وتعالى هذا تنفعني له آية يقين صفة أو يقين أكيرين يقين بقوله على ما يليق بجلاله جدد يوتي صلى الله آية بدأ سوى صفة أو مدينه

وأنه مالك المتصرف في السماوات والأرض في الدنيا والآخرة onípe òní ọba tí ìjọba sánmà àti ilẹ̀ nílé ayé àtijọ́ gbèndé àìsíyámà tó ń bọ̀ lọ́wọ́ ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta wọ́n wà sọ́ọ́ṣìbò kúdọ̀rọ̀ tó kàn mọ́ ọba ológo tó pé pérépéré ni وسلطان مطلق على كل شيء قلت ليوبا بكم خطة كلمة تبارة لدي بي أوافات الصوت ولكي أموالة بي كلمة البركة تبارك لا تبي كلمة البركة والنال يغلق هي البركة لأن ohun tó dáa so ìtumọ̀ rẹ̀ ni pé tàkà fàràtù ìbàrọ̀kàtù wálùkọ̀ ìrọ́tù lẹ́ẹ̀kébàlì ẹni pé àlùbáríkà ọlọ́run ọba àti oore rẹ̀ pọ́pọ̀ tí ò ṣe lórí àwọn ẹ̀dá rẹ̀ وهذا يلتزم عظمته وتقديسه الموصولة. So, eléyìí yóò padà dá pé ọba tí àlùbáríkà rẹ̀ pọ̀ tóore rẹ̀ sì pọ̀ lórí gbogbo ẹ̀dá rẹ̀ tó sì jẹ́ tóore náà kò ṣeé kà àjẹ́ pé ọba náà ọba tó tóbi ni ọba tó tọ́ sí láti máa ṣàkọ̀dọ́ fún ni wọ̀nyẹ̀dúdú láwù kọ́ọ̀lù nìkàrà èyí tó sì ṣàfihàn rẹ̀ ní ọ̀rọ̀ náà tó ní fọ̀tọ̀fánà lẹ́bi ìlẹ́bi yìí mọ́nà fún ìtúbùṣe yìí وإليه ترجعون torí díẹ̀ mímọ́ ni fún ọlọ́run ọba ọba tí ìjọba gbogbo nǹkan ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ sì ní ìpadà sí gbogbo nǹkan pátá torí díẹ̀ yìí pàlẹ́rì ìdíyẹ́dì ìlú ọba tí ìjọba ń bẹ lọ́wọ́ ẹ̀ wọ́n mọ̀nà kúùtù fún lè ṣe yìí tó jẹ́ pé gbogbo nǹkan tí ẹ̀ ní wíwá yìí náà lè kù tó ń lóní náwó ìmúlùkù alẹ́ òun ní kí n ṣèjọba lórí ẹ̀. wọ́n yàtọ̀ sí ìjọba àwọn tí wọ́n ń ṣèjọba ní ayé lóòótọ́ lóòótọ́ wọ́n ní máa ṣèjọba lórí wa ṣùgbọ́n àwọn kan ló ní wa ṣùgbọ́n náà ń ṣèjọba lórí wa òun náà ló sì ní wa ìjọba ti ní ayé àwa là ń fi wọ́n síbẹ̀ tó bá wù wá tó bá sì tún wà nìyẹn wọn ìgbẹ́jọ́ ìjọba ọlọ́run kò rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ló ní àwọn tí ń ṣèjọba lórí rẹ̀ náà wọn ò sì níbò míì kí wọ́n lè lọ lẹ́yìn ìjọba ọlọ́run ọba eléyìí ìtumọ̀ èyí ó pọ̀ nínú Al-Qur'an èyí tó jọ ọlọ́run ọba ní kúlíyà ẹ̀yọ́ náà إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت صفوة والنبي صلى الله عليه وسلم ipe ẹ̀yin ẹ̀dẹ́ ènìyàn dájúdájú òjíṣẹ́ ọlọ́run ọba ni mí láti jíṣẹ́ fún yín pátápátá gbogbo ènìyàn pátá ọba tó ṣe pé òun ni ìjọba sẹ́mà àti ilẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ la ilaha illa hu kò sí ọba ní ìtótótọ́ kájọ́sì fún lábẹ́ sẹ́mà àti ilẹ̀ àyàfi olùkan huwa yuhyi wa yumiit òun lọ́ba tó yẹ pé a máa fún yín lẹ́yìn ìfẹ́ máa tẹ̀lé òun náà sì ni ọba tí ó pa yín ní àsìkò tí ikú yín bá tó. so eléyìí ni ìjọba tí ó pé pérépéré yóò sí àléébù kankan bẹ́ẹ̀ tí yóò sí ìrìnjẹ kankan nù ẹ̀. lè e sọ yẹn pé yàgùlì kò sàkọ́kù tètè múlò òun ọba tó yẹ pé gbogbo mímọ ṣe ìjọba nínú àwọn ẹrú rẹ̀ òun ló ní ọwọ́ rẹ̀ lọ́wọ́ bọ́bá sì wo ṣe wù ní ṣe ẹnìkan ọ̀pọ̀ gbọ́dọ̀ kò tó kọ́ ọ́ lálẹ́ kọ́ nǹkan bí ó ti ṣe yìí bẹ́ẹ̀ sì ni ẹni ọba wù lọ́wọ́ fún lẹ́yìn kọ́ máa sáyé ẹni ọba wù ọlọ́wọ́ gbẹ̀yẹ ìfẹ́ tó kún ní ìwé lọ́wọ́ àyàfi ọlọ́wọ́ ọba kan ṣoṣo ọlọ́run ní tabaraka alladhi bí ẹ̀yìn lónìí wọ́n wà ala kulli shay'in qadir alladhi khalaqa al-mawta wal-hayat ọba tóbi ọgbọ̀ngbọ́n ọba tó yẹ pé ìjọba ń bẹ lọ́wọ́ rẹ̀ òun sì lólógun lè ṣe lórí gbogbo nǹkan ọba tọ́jọ́ pé òun ló ṣẹ̀dá kú òun ló sì ṣẹ̀dá ìṣẹ̀mí. tó méjèèjì ọlọ́run ọba ni òun ló sọ̀dá ló jẹ ẹ̀dá òun náà ló sì ní ẹ̀dá náà ọlọ́run ọba dárúkọ méjèèjì lápapọ̀. من آية kan يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد من بعد خلق في الظلمات الثلاث ذلكم الله ربكم لو الملك لا إله إلا هو فعما تشركون قال يخلقكم في بطون أمهاتكم خلقا بعد خلق ọlọ́run bá ní ṣe ìṣẹ̀dá yín nígbà bá wà nínú ìròyìn ayé tó fi yín ìṣẹ̀dá lẹ́yìn ìṣẹ̀dá tí wọ́n máa yí padà lásìkò lásìkò nínú òkùnkùn mẹ́ta dáàlìkùnmù náà ọlọ́run ọba له الملك أمي جبا بلدر سنبنور لا إله إلا هو òsì ọba tó tọ́ kájọ́ kìkùn lábẹ́ sánmà àti ilẹ̀ àyàfi olùkan ṣoṣo fàánà tó sọ̀rọ̀ fún un èé ti jẹ́ tó fi jẹ́ pé ẹ̀ ń wá ọlọ́run ọba míì láti mọ ẹjọ́ kìkùn kí ọlọ́run ọba tó ìjọ́ kìkùn ní ọ̀sẹ̀ bá kankan kò sì pé kò ní nǹkan kan lábẹ́ sánmà àti ilẹ̀ gbogbo táwọn èèyàn ń jọ́ kìkùn yàtọ̀ sọ́nà wọn ọ̀dà ọ̀dà kan ṣé máwọn àlẹ́bí ọlọ́run alákejì rẹ̀ ṣé máwọn màláìka ọlọ́run ọba tó ń bẹ pẹ̀lú ẹ̀ kò sí lọ́sẹ̀ láfẹ́ẹ̀fẹ́ so eléyìí ẹ̀rí ni pé àlẹ́bí yìí bá ti sọ́lọ̀ bẹ́ẹ̀ sì ni kò sọ́kàtì lọ́lọ́run torí pé kí ni ọ̀sẹ̀ ìdáhùn kankan ẹ̀dá lòun náà ọlọ́run ọba àtẹ̀dá lọ́dà ọlọ́ni yọ̀kùlùkùkù tí ibùkún nìkún màá ti kú kọ́lọ́kọ́m mẹ́bà àdìkọ́lọ́ ọlọ́run ọba ní ìṣẹ̀dá ayé nínú okùn ìyá yín ìṣẹ̀dá lẹ́yìn ìṣẹ̀dá nínú òkùnkùn mẹ́ta òkùnkùn mẹ́ta pẹ̀lú ọ̀wọ̀ àdán ni ọ̀rẹ́ tí mo ọ̀rọ̀ àwọn olùmọ̀ lórí yìí òkùnkùn mẹ́ta yìí kò sì ní gbọ́dọ̀ tó lórí. sọ iṣẹ́ àwọn àtàlà tí ọlọ́wọ́ bá ọba tó wà jọ̀lá lọ ó ti padà dáná òkùnkùn mẹ́ta náà. ọlọ́mí láàrin kùnú láwọn ọ̀rọ̀ kùnú ọlọ́wọ́ bá tó ṣe lé o ní olùtọ́jú orí tí ń tí tọ́jú orí bọ̀ láti pàtẹ́ ti wà nínú ìṣòro ayé títí àti ṣe ní títí ẹ ti dàgbà títí ẹ ti dògbò lẹ́wù ìmọ̀lù òní ìjọba gbogbo nǹkan pátá ń bẹ lọ́wọ́ ẹ̀ lára ìlà àdàlílà rẹ̀ kò sẹ́ni ọ́ tọ́ sí kájọ́ sì fún ju òye kan lọ. fàánà tó sọ̀rọ̀ kùnú tí wàá ló dé bẹ́ẹ̀ yírí bẹ́ẹ̀ yírùn bẹ́ẹ̀ lọ ju ẹlòmíì yàtọ̀ sọ́lọ́wọ́ ọba ọba tí ò tẹ̀dá ìkẹ̀kẹ́ tí ó sì tọ́ sí kájọ́ sì fún. bákan náà ọlọ́run tó pa ìjọba àti ìṣẹ̀dá papọ̀ nínú àyà míì ó ní ẹ̀lẹ́bí ìnáwó mọ́tò sàmáwá ti wọ̀lẹ̀ àpò ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا ọlọ́run ọba yìí ó ní ẹni tó ní ìjọba sẹ́mà àtìlẹ̀ léè tó jẹ́ pé kò bímọ ẹnìkan ò bí kò sì níyàwó débi pé yóò bímọ kò sì sí ẹnìkankan tí ń jẹ́ olùrànlọ́wọ́ fún àbórogó pẹ̀lú ẹ̀ nínú ìjọba rẹ̀ kò lẹ́ni gbọ́ndọ́ ń ṣèjọba òun nìkan náà lórí ìjọba rẹ̀ tòró nìkan ló ṣẹ̀dá gbogbo nǹkan tí ń sin ìjọba lé lórí wàhálà ọ̀kúnlùṣẹ́yìn olódà gbogbo nǹkan pátá kò sí nǹkan kẹtẹ ẹlẹ iṣẹ́ ti ní sọ pé ẹ̀dá agbágbádá nì gbogbo wọn pátá ẹ̀dá ọlọ́run ọ̀rọ̀ ni wọn. kọ̀ọ̀kan dọ̀rọ̀ òun rà nígbà tó wá ṣẹ̀dá òun náà wá ṣẹ̀dá gbogbo nǹkan wọn. wọ́n lásìkò tí wọ́n máa bẹ wọ́n lásìkò tí a wọn ò sí mọ́ torí pé ọlọ́run ọba tẹ̀dá wọn pẹ̀lú kàdára wọn ni àsìkò tí wọ́n máa bẹ àsìkò tí ò ní bẹ mọ́. kò ní kúkú ọlọ́run tóbi ìròyìn rẹ̀ ìròyìn tó pé ní tí ò sí àléébù rẹ̀ òun ni ọlọ́run ọba tí ìjọba sánmà àti ilẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ òun sì ni olóògùn lè ṣe lórí gbogbo ìgbà rẹ̀ náà orí àyà nọ́mbà wáyé láti dúró nígbà àwọn ọ̀sán ọlọ́run bá tọ́ra bí ọ̀la lọ wàá kàn sílẹ̀ èyí tá a ṣe kó ṣe déédéé ọlọ́run tó ti wá ńlá bẹ́ẹ̀ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run tó torí ẹ̀jẹ̀ wá ẹ̀sìnkẹ́lẹ́ àríkún wọ́n ọ̀pọ̀lọpọ̀ náà lọ́wọ́ ọ̀pọ̀. Thank you.